ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n sáà tó lè yí ewu ní ọjọ́ ìwọ̀n máa wà lọ́wọ́ sọ́lá èyí sọ́kù làbíyà àyànà tó wà ètò ìtù kẹta ọmọdúnkọ́ náà ta àlàkà láyà ń dúnmọ̀ gbogbo ìfọ́nà old asphalt ọmọdúnkì yọnà àbí àwàhí ọ̀nà wàhálà kó yọnà ẹkọ́ náà dẹ̀ ń wù wàhálà náà dẹ̀ ń wù ọmọdúnkì yọnà àbáwọn ẹkọ́ yọnà wàhálà ẹ̀yẹ́bẹ̀ ìdílé wà wọn ẹ̀yẹ́bẹ̀ ọ̀dọ̀ wà nídìí ebe tiwa màláìkà ní ebe tiwa lẹ́yìn aka ayọ̀ ọ̀kà hádà yóò mú fún lẹ́dí kóòtù tó àdó ẹ̀kọ́ náà kò wọ́n yóò mọ̀ kàtúrà náà ní yọ ẹ̀yẹ́bẹ̀ ìtúndú tó nọ abu wahala nume aguwa na basu wani nume mewe tuta ẹkú ìyọnà ẹdẹ bá mu hàn lọdọ àyọdàwọ ẹkú ìyọnà fàlà àtúnṣe àbẹ ẹkú ẹdẹ gẹ ìyọnà dàbọ àtúndà àkú yọdọ nù ẹdẹ gẹ ìyọnà ha yẹ léde rẹ̀ yẹ kó yẹn nọ anábà àyàlà àáhìwò odó wọn rẹ̀ ha iná kanáà náà kò mórí ọdún fóònù ànábì ádámà lẹ́yìn tẹ̀lá fóònù ẹ̀kú ìkìyàmà ànábì sọ́lọ́láhùn ọlẹ́yìn wàlẹ́ ọ̀sọ́lá ọkì lọ́nà àyàlà wúyẹ náà iná karí ìzá àtọ́lọ́tẹ́ ọlẹ́ dáàbá lè yí jìkìjìkì dáàbá àbáyé pọ́pọ̀pọ̀pà wúyẹ̀lẹ́ kàtàbà ilé ẹ̀kú yẹn nọ mọ̀mọ́lá àwọn ọ̀rẹ́ ẹ̀kú yà àti ayẹ́mọ̀ mọ̀nìmẹ̀ lóbi forty years thirty years twenty years and even one year tí wọ́n á yìí láyé àwọn mí náà nọ lọ́wọ́ ní tẹ̀sùn mẹ́. Súnú sọ súnú kójú ọmọ ọ̀fẹ́. Òkójú ọmọ ọ̀nà wẹ̀ ọ̀nà nùkàtà. Ọ̀má kẹ́rin bí ìhìmìnà láàbù máa làbọ̀ àgbàlagbà. Àbá àwọn náà kó wá súnkójú ọmọ ọ̀fẹ́ lórí àtẹ̀lú. Èmi máa sọ súnkójú ọmọ ọ̀fẹ́. Ìdáhùn ìfọ̀sùn mẹ́rin àbẹ́bí àrọ̀ àbẹ́bí àrọ̀ ní àhánà ìkẹ́yìn ọ̀fàní kí wọ́n náà wà láàyè wé ìrà àbára ògbórí àwọn ìdí máa bá bàrà rẹ̀ àbúkà ìyọ́nà wà láàyè ìyọ́nà ẹ̀ẹ́bí ẹmọ́rọ̀ ọ̀wúrọ̀ ìkòyàwó ìwọ̀n ìnáná ọjà tí àfikún náà yìí lé tẹ́lẹ̀ wọ́n yà ká ìnáná ọdẹ́ méjì ẹ̀yìn ọdún wọ́n ní ìgbè ìgbé ọ̀pá àbíyàn náà ìka ẹ̀nẹ́ ìjẹrẹ ọ̀ẹ́dùsọ àtọ́kùn àbí àkọ́kọ́wọ́ náà ìka ẹ̀nẹ́ ìjẹjẹ tẹ́jẹ́ ìrànwọ́ tọ́ọ̀dún tẹ́ àtẹ́kùn náà ìyánà tòmúlì àwọn òbíká ẹ̀hẹ́ wá ká délé ìrànwọ́ fúnmẹ́ wá ká àbẹ́wọ̀n fúnmẹ́ yàtọ̀ náà ìjọ náà zama kàkà owó ní ìlọ́pàá mọ́nú àjẹ́ ní máa fẹ́ fọ́tọ́lá ìlọ́pàá ní máa fi òdá ìka ẹmẹ̀rẹ̀wà kàrẹ́ agbókọ̀lá kòkòrò àjẹ́ olómúrí àkàrẹ́ àwọ̀ ní máa ẹmẹ̀rẹ̀wà kàrẹ́ tẹ́lẹ̀ tó máa kòkòrò àjẹ́ ráwọ̀ àwọ̀ òmú ọ̀dọ́ mọ́nú méjì bá wọ̀ àgbẹ̀ òmúrí náà kẹ́ ọ̀rọ̀ náà bá àbúwọ́ mi ìhà òmúrí wa mi lẹ́nu dúwẹ̀ èrè ìta owó ń bọ́ ní ìfẹ́lẹ̀ fún ní ọ̀ẹ́sẹ̀ máa kọ́

mẹ́rin bí yín kẹ́kẹ́ àyíṣe ìwé náà ìka olùyọ̀ ọlọ́ọ̀nù ẹ̀yọ́ mere wenye ka ka anyị sie egwe na ka ma ahụzi ụkata na ya e, onye kene misa be design owori ugbo na ọta ala dịma ka na adẹ́ta adẹ́tiwá mẹ́rin àtúdá ní màá ká ní máa yọ́lá ní máa jáhẹ́ kẹlú kàmàlé mẹ́rin ṣe ní máa wọ́kọ̀ wọ́n mẹ́rin àwọn yìí ká wọ́n máa tàà lọ́pù bí ṣe ìnàdá ẹni tí ọ̀tọ́nmí náà mẹ́ ṣùgbọ́ta aláyà bẹ̀láyà ọgbọ́rí dáì ní ẹnà dáfẹ́ àrími náà ọ̀tí tó bí ká wá dẹ̀ dáì kàkùwá àhálà ọrọ̀ rẹ̀ wala ma'iz bi shay'in adat eh da mai tibiti ko dere eh tibiti dere wa mele o mun ya subhana wa ta'ala mele ba me bache on ha. mele ba masiri on mu ko be mele na kaka he ozim eje eh, me eh, wa ajo ma masore ana e wa no le kaka a he dibra ba wo na ke asama ya me ma na gwa he rubuta me ma na ka kelkele ni de ka e qur'an o mo ya bo tan de mi me a ko be o mo ni na ko ni ba o ni ba ni me na me me ti je a ni de o mo ni ba na o taala o ta ma me ba bon ni ma se do ni ni ni ma di máa fi tọ́ ẹ̀ ìráhó náà mọ́lẹ́sí ní máa bẹ̀rẹ̀ náà kẹ́ àkúsánà di máa fi tọ́ ẹ̀ ìráhó ní mẹ́rin náà kanáà náà kẹ́ àtọ́ kùdùkúdì àti bẹ̀kẹ́bẹ̀ ìwọ̀n mọ́rí fún àwọn ọ̀tá náà kọ̀ọ̀rọ̀ àbúkọ́ mẹ́nà wà ìlẹ̀lá àbísánà ìkọwà mẹ́mí iná ìlà ọmọrí àbágbé ẹ̀mí kẹmẹ́ àwọ́yá ọgbájẹ́ ọmọrí ìwọ̀nà ọ̀tààlà kẹ́nẹ́ àwọ́ fẹ́mi jẹrẹ dáadáa ẹ̀hẹ́ tẹ́bọnmínà ẹwù máa nà kú ní orí okẹ́nẹ́ ọjọ́nà yà àtàlá fàṣáìdẹ̀tò àtàlẹ́tì àtàlá àbẹ́tì ìjọ́nà ọ̀nà máa nà àkákọ́wà síbìkẹ́ sọ́nà ṣe àdígbé ti jẹ kòmórí ẹ̀ẹ́n ọ̀gbọ́n mẹ́ sáàmà sáàmù ní ẹ̀rọ anábọ́kù ẹ̀rọ dọ̀nà àdígbé ti dọ́ka ẹ̀ẹ́n ọ̀gbọ́n mẹ́ dòmórí kan ọ̀dọ́ lọ kọ́lá kẹrẹ ẹ̀rọ ṣọ́rí hàmì ni ṣọ́ọ̀nà tí ní jẹ náà ní nàí ṣọ́ọ̀nà tí náà jẹ́ nínú ìkòrí ẹwọ́rọ̀ kò jókòó ilẹ̀ àrùjọ wá ní lọ́bí ṣé ìyọ́nà dáadúwà nìyàn tẹ́kù ní wọ́n lọ́ṣọ́ ẹ̀ ìjọ òjúwà ń dọ́kọ̀ odóre lóòlẹ́tẹ̀ kò sọ́mà mẹ́mẹ̀lẹ̀ alẹ́mí tó lóòlẹ́tọ́ jẹ́ àbẹ́ ìbínbín tẹ́ يعني ولو مني ما تو أبدرني ما إني ظننت عني ولكن حسابيا ما تفرد مي كفون أجنا فهو في عيشة راضية ذم وها ذم مسؤول أفوا إن أجنا وهي أجنا من أم مرسل ولا أجنا إذا ما دانو ليا دوجنا يا سلام وطاب الصور والولدان آمين يوم يسلم lójú tó wọnú ẹ̀kọ́ ìbẹ̀ láàrin ọgọ́ ni mu dẹ́wọ̀ ni dọ̀tí dẹ́wọ̀ rúkú àwọn ọ̀lẹ́lẹ́ dọ́tí oṣù ẹ̀kọ́ ẹ̀sẹ̀ títẹ́ ọ̀ ìyẹn náà yà sọ̀lá wọ̀tọ́ pàṣípòr wọ́n wọ̀ dá àbẹ́yìn náà ìrẹ̀lẹ́ náà mẹ́yìn náà jẹ́ nà dé èyí jẹ̀ sí gára ẹ̀rù gbòòrò ọ̀dáyìí kan dé èjì sí gára láì kẹ́ wọ́ta àhíọ́n wọ̀lúwẹ̀dán ilé ìlú ẹ̀nà mi hìzọ dé èjì sí gára ẹ̀rẹ̀ èjì sí gára kẹrẹ bí àkùwábìnù àbárí wàkáàtì bí màáyì dé ìṣe yìrìwọ́ dé kútíùsù lẹ́rẹ̀ yìí náà ká ẹ̀yìn tẹ́tì bí nìfẹ́ ọ̀nà ẹ̀bẹ̀rẹ̀ ha kẹrẹ èdèmí ìhìnyẹ̀kọ́lá èdèmí wọ́n dé ìhìdọ̀lá وذهب النكد والنصر إلينا وهلا وتعلمنا مهلا إلينا عبدنا هي انقطع كيف فهنيئا لك لتلك الأخلاق التي جذبت في جوف الليل بين يدي الله تناديه آه نوع سبيعمل أنه àbọ́nà kẹ́mẹ̀ ináhẹ́ni orí ìhàjẹ́ ẹni máa ní ìjẹ́ ẹgbẹ́ ìjẹ́ ẹ̀dẹ̀ àwọn ẹgbẹ́ òyìn ẹ̀mìnà gbọ́nyẹ́ kúta ebe unilari dem democracy nwa helele da ka adan na ejai e. ebe atụda ikukọrọ tiwe ya men de eno sizana kezenyi táì àádìyàn tó bí ẹgbọ́n náà ká àbọ́ ìjẹ́ ìníbẹ̀ náà jẹ́ ìráwọ́dẹ̀ akúsọ́lá ẹkú lè ní dẹ̀ áńsẹ̀ pàwẹ̀ ìnáná àádìyàn tó lẹ́nu ní òmórí náà àádìyàn nọ̀ sí wá abdulaziz bilba àádìyàn nọ̀ sí wí elias maulana àádìyàn nọ̀ sí wọn ní abdulaziz agbúwa yẹnu náà ṣe títẹ́ àádìyàn nọ̀ sí wí aminu ọmọdé ọdọ máa ń báyà bẹ́ẹ̀ ni àtàwọn bínísítà náà ṣe tí wọn náà àádìyàn nọ̀ sí lẹ́nu ní òyìnbó ní ẹ̀ká kó wà hó ọ̀dọ̀ rẹwà ye o bɛ kɛ kura to sabu umar na wa sabu wa hɛ umar na wa ba yan bɛ kura na wa ye kura na jɛ na wa ye kura kura na wa ye kura na ba o ɛ kura jɛ na wa ye kura salati umar na wa kuwa bɛri malaika la ye kura jɛ ìyá ma da domori malaika na hɛ ka tiwa ya sahiba nafsu al-mazalima e wona ke nyaaw dibi ana am ko dibi ne hanon damo woni o da wazi yana zami jeje da kuna gane ka wallahi awam nun timi di je ina mi je ida ya ka kene kene ida ya joza he do ko ko to he kura ida ya polo ho ida ya jeje ida na renyi da ka nyo ida ya bi no da do je san we wa me duwe bojo e bo ju ka wa me o wa ni ni bra agun e mo ba ni bra o ma na na na o ma náà pàápàá náà wọlé wà lẹ́tú. Ọgbọ́n náà fún ìyàrá wa. Wọ́n ta ìkúté yìí lè fọ́nta. Ọjọ́ náà wọ̀ lẹ́yìn ìní. Ẹ̀ndé tóyì. Àti jíde tó tún lẹ́nẹ̀. Àti gómìnà tún lẹ́nẹ̀ ẹ̀rẹ́ tóyì. Bọ́ọ̀dù náà yẹ màmá yẹn gbà. Àfihàn náà yẹ wọ́n náà wọ́n kú ọ̀pọ̀ rẹ̀. Àwọn ìnáwó ọ̀yìnjọ́ ọdún wọn jẹ́ tó wà jáde ní umeme bẹ́ẹ̀ bọ́ǹkì umeme bá mọ̀ gbogbo ní lùwẹ́ náà mẹ́rin ní ẹ̀rọ ayé ní ẹ̀jẹ̀ náà ní àgùnbẹ́ ní àwọn ọkọ̀ ànàdá wọ̀ láti ṣèbí lọ láti ṣì wọ́n ń bẹ̀rẹ̀ lẹ́yìn lọ ẹ̀rọ wọn ṣe mí ẹ̀dẹ̀ àṣẹ ẹ̀sìn bẹ́ẹ̀ ní àbá sílẹ̀

duwa ka ọ bụrụ n'ime tụtụ ọ chere ana ekele nyere ya nọ ekuru a yɛyɛ nyu wɔn ma ko hɛnɛ nana duri ametari ametari tari tari roba ɔlɔpɔlɔpɔ dɛ yade nyi dɛ yafɛ ŋu wɔ ama dɛ sɛnɛ dɛ tsirɛ kɛnɛ na mɛ dɛ dɛ gɛlɛn dɛ yɔ dama bɛnɛ wɔn la báyìí olórin ewu náà náà mà ní ìsinmi ẹdún lè sinmi wọ́n ìwé òtún ọ̀nẹ́ dẹ́ àkàkà kọ̀lẹ́ mi ẹ̀zẹ́ mu ní skul bá kọ̀lẹ́ mi ẹ̀zẹ́ ọ̀hún ní báńkì dáhùn ní lẹ́dọ̀tọ̀ ẹ̀dọ̀rún túbọ̀ ọ̀gbọ́n ní èmi rọ̀ táwọn wẹ́n ti rí ẹ̀kọ́ etí gwa kọrịka ebe nye ezu ọka adị kaadị dị n'ebe a ka ife nmasị ibe ya sada ịza kpasa fada kpemtazị tụmọsa ụtọ nwere ike nọ ìjẹ́ nínú ojú ẹ̀dúró kò ìtòrúwà àkùnmí ọ̀yí mọ́ọ̀fí ọ̀nà mọ́ọ̀fí wà búburú dìbí jẹ́ àmì àkúkẹ́ ẹni sáàrí náà dáàmà sọ́nà láàbì tó wà pẹ̀lá nẹ̀ pẹ́sẹ̀ fọ́mà yìí rẹ̀ wà jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lónìí rẹ̀ mọ́ta wọn náà jẹ́ ẹ̀kọ́ bí i àwọn náà jẹ́ ẹ̀kọ́ wọ́n àwọn ẹ̀kọ́ lọ wẹ́rẹ́ kejì yàrá wọ́n ibo dáa ṣẹ́kọ̀ tó kú ta láàtún máa kú là áàpù yàkọ̀ tó lọ máa bàrẹ́. ìyọ́nọ́dọ́ mọ́ta ká ka àbúdá mi ló ti níbi tó wọn tí máa ti wọn lónìí àákàdé mi ká yé lówó yìí tí wọ́n àti ìwá hàn. òtọ́ lẹ́yìn wọ́n náà kéde táyé ké wọ́ọ̀lì dín ahịma olidi ahụ ka azụta anyị wụ abe na aja ngoliki ala pati ahụma olidi ọ nara anyị maje mache ka tụmaka jafe onye onye ọbụla ndị obodo na enye nye nwunye ka ahịa ndị obodo ahịa aje laịlaịla ajụta drọgọn هذا جاي كتاب أباني báwọn máa hẹ́bìrà igbó ìbìrà àti mọ́ọ̀lìdí àti májẹ́ pàṣẹ àpánìwọ̀nyọ́nyà àbá àbágbé láàgbòyàn jẹun yìí lórí wa mọ̀sálásì wàá náà ibi kan ọtí ń màwàrá ẹ bá a kó àti gọ̀gọ̀ yìí ní ìwé ọ̀dọ́ àjẹrẹ ọjọ́ yẹn ìdóhùn orí fún ọ̀tá èyí ọ̀nà àbúta àbí owó ẹ̀rọ lọ́wọ́ àkàtún lọ́wọ́ ọ̀mẹ́ tuntun tá ọ̀mẹ́ bí ẹ̀wẹ̀ àbánú àkàlẹ́ èyí ọ̀nà tó mú fún ọ̀tá àlà ìjọ ọmọ ẹ̀rọ àkùnrin náà dòmóríkà ọ̀rẹ́ àwọn ọ̀nà ọ̀fẹ́ mímẹ́ ọ̀ṣẹ́ zani ni wa tulana una bi mo mori subhanahu wa ta'ala zani ni wo du mo mori re khuduhu wa min azabi adhibu tulana ya min wo du re ni faqad ihtajja ghadabi ala man qalla hayahu minni ago bi ko ya jin ayo bi mo ra da tinan ayo bi mo ra ka tan wo ya to na ga fẹ́ pọ̀mọ́ yìí ọ̀dọ́ ọ̀bá mi ni lórí òzòrò tó ọ̀bá mẹ́ pọ̀mọ́ yìí lọ́nà kẹ́kẹ́ àbúdí àjà áńtání àhùwọ́n náà náà òbèrè náà ilé na wọ́n là wọ́n èkúrà bọ́là wọ́n ìgbàgbọ́ àjẹ́jà wọ́n lè wẹ̀ ní ìdẹ́rẹ̀ wọ́n mọ́ ní wọ́n ní ẹ̀rọ kò jẹ́ wọn mọ́ ní àwùgbà tó wẹ̀ sí àwọn olùgbà owó ní ìyá lòun yà ká bó ní máa yẹ wọ̀ iná àjà ájá ní àwọn ọ̀nà náà sí rí ìnà ilé ẹ̀mọ́ fún ìmì wúlò lèrè ìyọ́nà lòun ní àwọn ọ̀rẹ́ mọ́jọ́ yá mọ́ mi ẹ̀lẹ́ dáàmà àbúrà dáàmà àbúkáwọ̀ dáàmà ẹ̀mọ́ ìlànà ọjà tó rẹ̀gbà pé rere ìlànà àbáhùn ìlànà ọdí ìyànlẹ̀rà náà kúnà bíbí nínú ìkójú ní wáyé lẹ́mùnà náà kó tẹ́tẹ́ a máa kó orí ju tẹ́tẹ́ a máa kó akára tẹ́tẹ́ náà mú níra mú ọdọ̀ ọ̀rẹ́ mú náà wà sí ìlú mímẹ́rẹ̀ náà dáhùn ni àhùn ni wà lẹ́yìn da wani kasar ne da wani ya bi gbogbo yi jina mọ́ta dẹ́mẹ̀ àbí àhẹ́ ọ̀ta àbí wọ́n lọ́nà mẹ́ ọ̀ta ìgbàna ọlá àdáre iṣẹ́ náà hẹ́ ọ̀tẹ́ ọ̀ìgbà nẹ́tẹ́ àbúgbà nínú òrùkà ní yínú ẹ̀dọ́ ẹ̀yìn tó múlí ó bá ní ọ̀ta ayọ̀ ní tó kùtù ó lè jí ẹsẹ́ sí ní ìrìnà ẹ̀ka ẹ̀ẹ́kú ní ìrìnà ọ̀rẹ́ mọ́lọ ìmá mú ìmọ̀ ọ̀dọ́wẹ́ ini sahih hali kẹ́kọ́ ìkìyàmà yóò anáwó yóò ta àdínà náà kánà fẹ́ bùnú máa lè kọ́ dáwẹ̀ ká yóò ta yọ̀mùkìyàmà bí án ọmọ àmì dúnìyà mi àmì náà abá iná àbá náà ìkẹwà wọn abá tó náà ìkẹ ọmọ ìjọ ìkéèké lọ́mọ̀ ọ̀rẹ́ pẹ̀lẹ́ dẹ̀ ọ̀tá dáàṣọ rẹ̀ pẹ̀lú mọ́sọ̀fin náà

ana kini jana jana ya ale ba janni wa janna wa to ko ngato daga wa re da mo re be do ko muri wallahi me je ji kamar wa da ne waro mura me ne wa na ka wa janna ẹgbẹ́ náà ọ̀nà ìpá náà ìka a ń dá ilẹ̀ fún ẹ̀bà àmàǹfààní àbọ̀ òbí tó jẹ́ wọn kó lè ìyọ́nà tó jẹ́ ọ̀rọ̀ yíwọ́n náà hàì àjọ òrójú náà hàn ọ̀tá tẹ̀ẹ̀bẹ́ ìyára ìdẹ́jìlẹ̀ wọn náà hàn ẹkú ìrìnà wà lórí àháyí ní hàn àdúmọ̀wà náà kẹ́ àdẹ́kù bẹ́ ilé ànágbọ́ ìfàrí ìkùnfẹ̀ sẹ́nà wọ́n fàrí ìkùnfẹ̀ sẹ́yìn ọ̀nà mọ́lẹ̀ ọ̀nà mẹ́kọ́ ọjọ́ sọ́ìlà wọ́n àwọn àlìjẹ́nà dọ́rẹ́hùn náà jẹ́nà débi nílẹ̀ ọ̀nà ọ̀nà tọ́ ìnífàrí wẹ́ẹ̀kùnrin ìyọ́nà ọmọdún náà ọ̀tá náà ọ̀ka ìwọ̀n máa ń lọ ولكن كانوا هم الظالمين ومن ثم ما ظلم ما من هذا على نبي من هذا agbẹ́sàn náà àrí ètè yẹn wọn lè àrí àmọ̀tọ́wò lè ní yé tí yẹn jẹ́ kó lọ máa kàkó tí yẹn wọ́n mi kò wá jìrìkà lórí ètè yẹn mú kọ́rọ̀ ìlú ètè yẹn wá járí ọ̀lá àṣọra wá kòkòrò àná ọ̀lá mi yá wá ní súnmọ́ ní ọmọdé lọ́sẹ̀ làmọ̀lá mi bíjà ìdáná àyùkú ọ̀pọ̀lọpọ̀

lọ́wọ́ àmàtọ́wọ̀ yẹn lọ́wọ́ àkọ́kọ́rẹ́ òyìnbó yẹn tó mú ní ìka máa yà ọ̀nà lọ́wọ́ olùkọ́ lọ́wọ́ àbẹ́kọ̀ọ́ kàfíìrọ̀ sàmáyà wọlé ìnà ẹ̀ sàmáyà wọlé ọ̀rọ̀ wọ́sọ́ bí wọ́n kó kúrọ̀tọ̀ nù àfihàn lọ́wọ́ ni ó wọlé ìnì wa mùsùlùmí láì ní ní àtúrúwà ní lọ́wọ́ àkọ́kọ́rẹ́ ilé wọlé wíyá àtàkà يا أيها الذين آمنوا ما هو لنا إكراه اتقوا الله وانتظروا نفس ما قدمت لكم ما هي لنا إكراه nyama yóò wọlé yìí dọ́ọ̀lù nyàké dọ́ọ̀lù tí ń títẹ́ yọwọ́ lúwọ̀ ọ̀lù tí ń tẹ́ dọ́ọ̀lù tí dọ́ọ̀lù tí mo kọ́ ọ́nà dọ́ọ̀lù tí dọ́ọ̀lù dọ́ọ̀lù okú ìkìyàmà dọ́ọ̀lù nyama yóò wọlé nìkà owó ìfọ́n náà wọ́ta àlà ọ̀nà ọlọ́nyà bíbẹ̀nù dọ́nyà bẹ́nu ilé ilé ìlàjọ́ owó ṣùgbọ́n náà dáadáa ọ ilé ìlú náà ká ọba fẹ́ ẹ̀ka olóòwò yẹn lọ́pàá àgbà ìyẹn wọn àkọ̀wé ìdílé ilé ọ ìlà ẹ̀kọ́ ìtura ánùkọ́ ìṣùgbọ́n náà dáadáa máa ká ya iye ní bàkà ìwàlámù annakum mulaku wa bashiru mu'minin yẹn ní ká bọ́ọ̀lù ní ilé ìjọ nípa dáàbí ní ilé àbẹ́ ẹ̀mí àkẹ́dọ̀ọ́ lónìí bẹ̀rẹ̀ ájọ́ náà ká ọgá ó ìbẹ̀ tù ní dọ́ọ̀ká wà ló lábà àyẹ́dá dùwẹ̀ mọ̀sánwòrì ká gbé ní jọ wà mọ̀sánwòrì ká bọ́ ní ìdán owó àdọ́ àgbọ́ omori àhẹ́ دمر سبحانه وتعالى ذاك يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أمرك ما هو النبي ما أطوت نبي ما أطوت كوانا بيونو ينهني بيونو كوانتو أقوان دوا دلوني إيوا أقوان دوا كوان شاهدا بيونو إيوا أما بيونو ọ̀gẹ́gùn ìtọ́lá àkọ́dọ́ ẹgbùn kìíyàmà àdáàkà akẹ́kọ̀ọ́ tó ní wọn lọ́tọ́ máa àkọ́dọ́ àkàmáwìn ní akama wọn ŋmɛn ni ɔnani akatɛ ŋmɛn ni rɛsi daa ɛni ebiga na ɛmɛ dɛyɛ amɛ danyɛ ne amɛ na akɔ danyɛ ne ɛmɛ amɛ daa rɛsi n'oyi ne yi n'oyi amɛ daa si n'oyi ne yi utudzo ne bɛ anyi. دعنا كارنو ولم تزيد مري وداعيا إلى الله بإذنه وسراجا منيرا دم نمر دارا بيونا كارنا لان دمري دين يندمري وسراجا منيرا دو بجوه أنا كايالا إجوه أنا كايالا عبدا وبشر المؤمنين أسنا إنا يسبدا ينا كدو مؤمنين جعلني الله وإياكم من المؤمنين بأن لهم من الله فجا كبيرا كذلك يبني رأوه سبحانه وتعالى Una ina unaina dala onene onana kwa yiman ana ki ona ne ina inina one ana ka ozola yana ko oriyo murhi ona gero murhi muwahida dai ko nan tauhid awe ala alaqida allati turdi de zakida ne ka o hino murhi eh yakida ani hino murhi kuna kide kitabu wa sunna ana kuntu sallallahu alaihi wasallam shabe hata kida sanu da so tunai in le murhi subhanahu wa ta'ala idana ha don fa ono karara guru ọ̀nà ìkọ́dọ̀ ọ̀nyí mú domori sánà ìlú bẹ̀rù ní ọ̀dá kálẹ̀ yìí akwẹ́ náà mí ní ọ̀nà ilé ọ̀dọ̀ múnadá ẹni ẹni ẹni wẹ̀rẹ̀ ka ẹ̀nẹ́ ẹ̀yìn àdùnbórúkọ ní ilé ọ̀dá máa yá náà yìí ojintu herwo oherwo ini oyi izenye ne mehi ini koro diri agogo eba lolo ya ku ikiyama agweri rare ni ozese ewu ni oyi deloti oyi tole tole oyi tole na kele zera oyi kare ile mola diri diri sere ni ni hu ni oyi di joko omori yi na ọwa ni wáyé ìdẹ́kàkà wáyé òkú mi àwọn ọdún yà á sẹ́ni ní wàhálà ìnura àkàrẹ náà ká ilé ojúlé ẹ̀ní àná tẹ̀lé wọn pẹ̀lú kà fún kọ̀ọ̀kọ̀ kẹ̀ẹ́sẹ̀ sọ́ọ̀bì dáàmà ẹ̀dẹ́ ti ilé ya zamu ji ya tsola wani da ya ce ba hede abu kọ̀ọ̀kọ̀ rahmatullah alayhi wallahi rukun kuma bin ẹ̀nà ma na kàwé dàbí ní ọmọ èrè kẹ́nà

mọ́tàn kàdánù ṣọ́ọ́nì ní báńkì ní ká kọ ìtọ́ oríyìn sí wà á kọ oríyìn deposit account wẹ́yà á sí ìlànà ọ̀dà àmà ẹni ẹ̀ ní user wà á kọ ní àìdí kàdánù ọmọ ẹ̀ kákọ ẹ̀ kú ọ̀nà mọ́tàn ní kákọ ìtọ́ sí mọ́tàn kàdánù mi current account ẹ̀rọ ìwà tó fún ní báńkì ọjọ́ fẹ́ láti lè tètè kuma ilé mẹ́rin kọ́mọ́ kàwọn nínú ilé pọ́ọ̀tù sọ́nà náà ilé pọ́ọ̀tù sọ́ọ̀bù yá dì ilé pọ́ọ̀tù sọ́ọ̀bù yá agbóhùn ìrà lọ náà náà ìjọ ìyẹnẹnyà ìrẹ̀dẹ́ aláìkọ̀ òkú ìyẹnẹnyà agbóhùn ìjẹ́ náà wà nínú àgbẹ̀ ìjẹ́ ìjẹ́ ìyẹnẹnyà ìrẹ̀dẹ́ ìwúdà ìkàrùwá ọdún náà kẹ̀lẹ̀ kọ̀ọ̀lọ̀pẹ́tẹ́ kílé kọ́ ọtí náà kẹ́lú kúmìnà náà gbọ̀gbọ́ wà láyé ẹ̀yìnlẹ̀ kọ́lá tí ojú ká dáwọ́ náà rẹ̀ ayé mẹ́rin ní káàkó ẹjọ́ ni wà á jẹ́ ẹ̀lẹ́gbẹ́ ìjọdá òwúrọ̀ wà láti nira wà nọ wà bẹ́ẹ̀ àgbọ̀n wẹ́ ní ìlú kẹ̀kọ́ ẹgbẹ́ àmì wọ́ọ̀d kẹ àwọn ọlọ́dí káàd ìjọ ojú ẹni làgẹ ẹ̀jẹ̀ rí àgẹ ilé àdínì ọ̀nà ìlú tẹ́ẹ̀gẹ̀ ọ̀nà àyìn lọ́dọ̀ ìlọ̀ ọba sanjọ́ mẹ́mí àìtí ẹ̀sábà ògbómọ̀rí ìyá àjọ sọ́mẹ̀ àgbómọ̀rí àjọ lọ́ba sanjọ́ lọ́kà darí ẹ́ you are suspended not suspend no one is trying to plateau state the car na for the of nigeria lọ́ba sanjọ́ ká car under my foot inú ẹ̀ṣẹ́ ọba sanjọ́ mọ̀ nínú rẹ̀ díẹ̀ rẹ̀ ju ẹ̀rẹ́ àwọn ògbómọ̀rí àjọ sọ̀rọ̀ láyé rẹ̀ ju ọ̀rẹ́ rẹ̀ dé yàrá dúró rẹ̀ bá ní sọ́kà àmọ́ wúrà kàkà náà ọ̀rọ̀ wáyé méjì kùrí amọ́sánjọ́ yàrá dúró rẹ̀ mọ́kùnrin pọ̀ mọ́rí wa bọ́ọ̀lù náà mọ́sánjọ́ ìfi ẹ̀dá oníjọba ọ̀nà chairman national mosque ẹ̀kújà wáyé ọ̀nà ẹ̀mùsẹ̀ wíwá rẹ̀ ká sí over two hundred million èèyàn wéé sí chairman national mosque ẹ̀kújà yàrá dúró mẹ́ ẹ̀fọ́ wọ́n ti jágó ìyàwó àmì ẹ̀yìn pẹ́ẹ́sì ṣẹ̀gẹ̀rí níjọba in the early 80s Fourth republic ṣẹ̀gẹ̀rí níjọba tí saudi government kẹ́nìkẹ́n the islamic university nigeria bí pínlẹ̀ lílọ́bẹ̀ tọ́nà rẹ̀ ní wọ́n nigeria ní independence àwọ̀ tọ́ka kàmùsá nìrí tí ṣẹ̀gẹ̀rí káyé saudi government ń káyé ẹ̀yẹ́ islamic state diamond islamic state school ọ̀nà islamic university ama gbẹ̀gbọ́n branch international islamic university in medina madina tó ń sọlọ sọlọ brian tẹnu ní ọ̀yẹ́ ghana bó yà bá ní kùmà ghana ẹ̀yẹ kókó kókó wọ́n yẹ na president ṣùdá. sẹ́mi àtúnlẹ̀ kankan tó ti di ìlú àwọn ẹni yẹ́ ẹ̀yẹ náà ti pólítì sáyé jẹ. akẹ́mi kọ́ńtì rẹ̀ níyà ìjẹ̀gẹ́ ní ìnáwó lọ́dún buhari buhari nílẹ̀ sí wọ́n rí níbẹ̀. èdè abọ́ ọ̀nà kàkà ilẹ̀ ìdàgbàsókè náà dọ́nà ọ̀dọ́nà don't wait facing these Iranian trained Muslims. And brothers are our man, Well, brothers are not. Pray something that I will say one, I will say one. Amen! Amen! Kama katime ya kwa hii. Amebangira na kwa hulo. Babangira. Oh, any German, That people like Muhammad Ibn Usman in Kano, Dr. Salis James, they're South Africa dịka Amadida tụọbi Nigeria bụ ọnụ ya Amadida. Da Amadida taa wee na ojo ní Port Harcourt, dojo ní Kano, dọ́mù ní Aminu Kano ya pọ̀t ní Kano rọ́mà na ụlọ. Da Bani Obey Nigeria kere ka akọwara ma bẹ̀rẹ̀ pọ̀t. Yóò bá ń gida, dábàrí Amadida dábàrí eyi ní airport. Dọ́bàrí ma dẹ̀kọ́rọ́ ni, onótù wàhálà. Babangida náà inú wọn, ọ̀rọ̀ rẹ̀ ní 1991. like ọmọ lẹ́yìn bá ìdílé hard bank ìwà ọdún nàìjíríà ṣé ẹgbẹ́ ni mẹ́rin náà ti bẹ́ẹ̀ lórí kò lọ́wọ́ ẹ̀mí ìwé lẹ́mí kọ́ọ̀nà ìgbé náà mẹ́rin dáàkà dé ẹ̀rẹ́ ní ẹ̀rẹ́ tẹ́ wọ́n wọ̀rẹ̀ wá kà á kátà ẹ̀mú sẹ́mi àgbókà ní ẹ̀sán ní èsì ní káńsẹ̀lọ̀ á ní ẹ̀sán ní èsì ní chama ẹ̀rẹ́ kàkà wọ́n mi wọ́n mi méjì náà tí káwùrí ìdájọ́ ibẹ̀ ìtìlànẹ̀ àjẹ́rúdẹ́dì ọ̀ká ọkà anábàásán bẹ́tì ní bàwúradínì anábàásán bẹ́tì ní bàwúradínì ooo anọ́mẹ̀kàánù ìrẹ́nù kàánà máa ń yánú kùránù méjì ní ọ̀bẹ̀dínì àfẹ́nù ọkàrí àgbàgbẹ̀ẹ́sẹ́ ìrí àpẹ́sẹ̀ náà wọ́n tí wọ́n ebe ilé ìwọ̀ inú pọ́jìdì dókúrà máa tẹ̀rí bí tọ́ Mikimẹ̀ ìgbẹ̀mẹ̀ ẹ̀sẹ́ ya. tí bàbá ti dá don't religion one this is the one in Lekwas don't the Zango Qatar Southern Kaduna very close to Kabacha the manager na gafe abila wada hina gujuma ẹ ọ̀rọ̀ sanga nọmba sẹ́ńtì a máa lẹ́kọ̀ọ́ sí lọ́dọ́ ká ilé mi máa wúlẹ̀ rẹ ẹni mi lókè ẹni ní Southern Kaduna sẹ́wọ̀n mílíọ̀nù náà yìí lò ká ẹni tí ọdún kan náà ẹni lànàwọ̀ ọ̀nọ́dà nìyọ ọkọ̀ mọ̀ nìyí kàtọ́ àlejò dìlù tẹ̀lé náà dọ́kọ̀ lọ́la dà fún àti mọ̀ ní jùmọ̀ àwọn náà ní jùmọ̀ ẹ̀yìn ọ̀dà bàtà nìyí ìgbóni dì í máa. Èyí mi bẹ̀rẹ̀ ọ̀nìyà. Àpò wọlé ní kàbínà kẹlẹ̀ náà gbọ́nà wẹ̀ ní wọ́

President Mark Andra Bana This card in the short at one once. Ilé kò mọ̀ ní President Ire. Ilé yìí. So, mọ́nà káwọn ní ní Súnà, ẹni kìtàbọ̀ Súnà, kí tó náà ìdèmókírẹ́sì káwọn ní jọ bí ọ̀yẹ́ ìwìn ni. Then all this existing evidence beyond God only. As far as we are concerned, it's Atiku, Babangida, Jonathan, our non they die. Even Jonathan have the Ibn Awas. So our big sectors they general not receive. Our people at any internet, they want to, I can't find, I cannot come around to work. láàpọ̀pọ̀ onye ìlú ìṣe yọ ni ẹ̀yìn afẹ́ ìjọ́sẹ̀ jonathan lè dìbì jẹ́ ní sẹ́pà ọ̀rọ̀ pẹ́ẹ́tẹ́ sí àpẹ́ẹ́tẹ́ iná nì kó mú dìzọ́bì kó mú democracy láà kó mú lè àpẹ́ẹ́tẹ́ ló mọ̀ yìí àìkà wáyé nàìjíríà àbí kírísítẹ̀ wọn kó mu ẹni bẹ́dọ̀ mi president ẹni bẹ́dọ̀ mi for the next twenty years. náà dín náà hẹ́ kẹ́ ẹ̀rẹ́ pẹ̀tẹ́ ẹ̀gbẹ̀dẹ̀ wọ òde náà bọ̀ yà ká yìí lẹ̀ àwọn fáyìn ní kàkà hayà alọ́ jihad abẹ́ àbọ̀ ndà bá yà pẹ̀tẹ́ wọ́n yà kó wà á kà á dó kó ebi níbo dé àwọn náà jọ ọgbọ́n tó kà á de kọ́ọ̀tù àti yìí bìjọ́lé marigida àbúdé mi. Hmm. àwọn àwọn àmà hàlẹ́ tẹ̀ wíyẹ̀ ọ̀dẹ́ni dáàtọ̀ ọ̀nà wàhálà nídẹ̀ẹ́kọ́ àwọn òkòlù. àtúnṣe ẹkọlùmí ní reality is on ground ẹ mọ́ ṣe wébe ní ọkùnrin ìyàwó lọ́dọ̀bí ní ìdíjú àwọn ìṣókè sàtàjọ́ ti ṣe hausa agenda na islamic business never agenda a ní bẹ̀rẹ̀ mọ́ta ní máa ń dẹ̀ a ní bẹ̀rẹ̀ na ní akpụkpọ nwere ihe na-agụ ọcha n'ịma ịma ịma ama na ọcha ọba ibi dem brother ndi foro yẹn lẹbi ọdún na. jonathan onyiwa ìdọ́tí mínísítà yẹn wá jonathan onyiwa ndị nnpc wá jonathan onyiwa ìdánù wá kàrí ìdíwáyà rẹ ẹ̀rẹ̀ náà rògbè wọ́n tì í mẹ́wàá ni jonathan ụwa wa ọ̀nà bàtà náà ń bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ dàkà mọ́lọ̀ náà na jonathan na jonathan

àwọn ẹ̀kọ́ náà jẹ́ kúta ìlànà five thousand pásítọ̀ ọ̀rọ̀ náà ń bọ̀ ọ̀gá ní pásítọ̀. Ìdàgbàyà ń lé gbọ́dọ̀ ní pásítọ̀ náà ilé ẹ̀kọ́ náà kọ̀ iná kan náà ń bọ̀ wọ́n kó mọ̀ ìlọ́wà yá. Àyà tó ìwé ní ọgbẹ́ náà wẹ̀. Sọ ẹ̀yìnrà ẹ̀yìnrà ìlàfẹ́ ọ̀rọ̀ ọ̀dẹ agbábọ̀ olùdíyàn ẹ̀kọ́ náà kà búkúrọ́ ní ìrì ìrì ẹ̀kọ́ náà kì í lọ́nà abẹ́rẹ́kọ́lù ọ̀ẹ́kọ́ anáìka bíbí omi náà ìrì ìrì ọ̀dọ̀sí nínú hàn ní ìdánà àkàkà ọ̀nà àkàtọ̀ àkàkà olùdíyàn olùdíyàn tẹ́ wá dọ́là mọ̀tòlùkà ọ̀jẹ̀ wọn wà mẹ́ka ọ̀hún ẹ̀wọ̀n ilé ọ̀ eyawo mɛka eyawo aa ama yi dɔ wato wɛtɛ mawɔna wa kudo na yi awo ka bɔra mu a ko wa bɔra na yi ka anabi sɔlɔ lɔ ma ale ma ale o sɛnda ila anyi ti yi o sɛnda yi sɛ ɔlɔ mi bɛ wa sɔlɔ yi o sɛnda yi ti sɛ alo ama na kogo dom na no wa sɔrɔ yi ka wa wa na wa wa yi wa rɛ. ya ló ń múlẹ̀ náà ká ẹ̀wọ̀n mọ́ ní àbẹ́sà mọ́ àtàbẹ́tẹ̀tù àtàbẹ́sà náà ká ọ̀yà kẹlẹ̀ báyìí ya ló ń múlẹ̀ náà ká ọ̀wọ̀n mọ́ ní àbẹ́tẹ̀tù yín bá àti ní ìlú ẹni ya ló ń múlẹ̀ náà ká ọ̀wọ̀n mọ́ ní àbẹ́yẹ dání àtàbẹ́sà náà o ya ló ń múlẹ̀ náà ká ọ̀wọ̀n mọ́ ní àbẹ́màlẹ́ kàbẹ́mì ya ló ń múlẹ̀ náà ká ọmọ àtúnṣe àmọ̀ lẹ́tẹ̀tù ya ló ń múlẹ̀ náà ká ọ̀rẹ́dẹ̀ mọ́ ní kẹsẹ̀ mu ilẹ̀ ha wọn náà ẹ̀kọ́ wọlé ni ya fẹ́rẹ̀ ha wọn fàáwọ́ta ilẹ̀ ha ọ̀rẹ́ ìpinnu kékeré àmà ìjà àfẹ́lẹ́ owó ìjà àfúgbà ọ̀tá ọ̀tẹ́ òmúdí náà wà máa ń bá ìdí ẹ̀kọ́ náà ẹ̀ka ọ̀pọ̀rọ̀ ahẹ́rẹ́ ọ̀gẹ́kú ní èdè tù múná wà mẹ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ náà ẹ̀ka ọ̀gẹ́kú ní kékeré múná wà mẹ́ ka ọ̀dẹ́ta ilé hùn ọ̀nà kékeré ní kúrẹ́ náà ẹ̀ka ọ̀mẹ́ ìhùn náà múná wà ó bá yà

dibenu wahala na inusu ya faɗo na na ogana kuyi mura ogana kuyi wa ogana kuyi don maka wahala da hasar mu ko da muna ruwa haihuwa nan hara da yi yaya ba ko yaya muna wa ba kuyi na kuyi abe ize yau a tsirin nubuwa da múnáwọ́ àtúnfẹ́ ìkẹyẹ ọ̀rọ̀nà àtúnfẹ́ ìkẹyẹ àtúnkù ìṣiṣẹ́ tẹ́ ẹ̀kọ́ náà ẹ̀ka na máa níwá àkódé yóò kàrí ọmọdé ọmọdé náwọ́ ẹ̀sẹ̀ náà ẹ̀ka ọ̀bí ayámbá náà ana mekaya jinya wuce mu na wa rewo nan omori ya pa ya pa o ka abon na ke so de ko oni ya ni ma na do ma nya ni ata ni ke se de no ko oni omori na wa ma mba yo e nya na ni tani e tani e de wa ni inu noro atone

èrìnyà ní nìkúta ẹ̀yìn tẹ́ mẹ́ta ọ̀rọ̀ lẹ́nu ẹ̀rẹ́ ìjẹ́wẹ́rẹ̀ omori òjì ẹ̀tẹ́tù ẹ̀nìkúta yàbọ̀ omori náwọ́ ẹ̀yíwọ́ta àtẹ́ni ẹgbẹ́ náà yìí ní ayébọ̀rẹ̀ ní omori náwọ́ rú àmáyà lẹ́fẹ́ اللهم رب السماوات السبع اللهم رب السماوات السبع اللهم رب السماوات السبع وما أضلت ورب الأرضين السبع وما أضلت ورب الشياطين وما عضلت ورب كل شيء ومليكه فاطر السماوات والارض يا من جل جلاله وتقدس الارض نسألك باسمك الأعظم الذي إذا دعيت به أجبت وإذا سئلت به أعطيت أن ترحمنا عند سكرات الموت اللهم ارحمنا عند سكرات الموت اللهم اجعلنا خير اجعل خير أعمالنا خواتيمها وخير أعمالنا أواخرها وخير أيامنا يوم نلقاك فيه اللهم آمن في روعاتنا اللهم آمن فيه روعاتنا وانصر فيه عوراتنا وانصر فيه ذلاتنا ورفياتنا اللهم وقبل أن نصير إلى الكبير الرجل وقبل أن نصير إلى تلك المشاهد المؤلمة نسألك أن تعمنا فيها برحمات وأن تكفر عنا فيها خطيئات وأن تستر لنا فيها الأوراد وألا وألا تفضحنا يوم فيها أمام ابليات يا فاتر الأرض والسماوات اللهم اصبر شياطين الرحمن على موتى المسلمين والمسلمات اللهم فرج عنهم ما هم فيه من ديك والقربات وخص بذلك الآباء والأمهات والإخوان والأخوات والأبناء والنبلات يا فاطر الأرض والسماوات اللهم من لهم سواك اللهم من يرحم ضعفهم ومن يذكر كثرهم سواك اللهم ارحم في ظلمة القبر في ظلمة القبور وحشتهم وأمن يوم المشاهد روعاتنا وروعاتهم لا إله إلا أنت سبحانك إنا كنا ظالمين سبحانك ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أنت الفرق وأتوب إليك وقوموا إلى يا رب الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن القرآن الله يوم الدين الله أكبر الله أكبر الله أكبر أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله نتحدى قرآننا دائرين رجالنا دائرين رجالنا ما بتعود ديارنا وما بيمسح عارنا إلا الدم والنار دوري دوري دوري دوري دوري دوري ناسيتين بالدم فجرنا الصراع نتحدى علينا بالجملة دفاع قرآننا بإيدينا فجرنا الصراع نتحدى علينا بالجملة دفاع نتحدى بقرآننا سايرين رجالنا سايرين رجالنا ها نتحدى بقرآننا نتحدى بقرآننا سايرين رجالنا سايرين رجالنا ما بتعود ديارنا وما بينصح حالنا إلا الدم والنار دوري دوري دوري دوري دوري ثوري من الدم بالدم نبني الدين بالدم بالدم ارفع السلاحي انصر هذا الدين فجر الكفاحي عز المسلمين ارفع السلاحي انصر هذا الدين فجر الكفاحي عز المسلمين ونتحدى القرآن نتحدى القرآن دايمين رسالنا دايمين رجالنا نتحدى القرآن نتحدى القرآن دايمين رجالنا دايمين رجالنا وما بنعود ديارنا وما بيمسح عارنا إلا الدم وهالنار دوري دوري دوري دوري دوري دوري نفتي بالدم بالدم نفتي بالدم بالسم دوري دوري دوري دوري دوري دوري نفس الدين بالسم بالسم نفس الدين بالسم بالسم نفس بالسم أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غيابهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي علج رماني على الرمضاء يلفح للهجير يدنس عزتي علج رماني على الرمضاء يلفحني الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير وأنات الأسارى شاهدات على ملياركم أين الطريق وأنات الأسارى شاهدات على ملياركم أين الطريق وأين الفارس المغوار ياتي يفك القيد أعيان الزفير وأين الفارس المغوار ياتي يفك كل قيد أعيان الزفير يفك القيد أعيان الزفير ولو أن القطيع لنا جوار لما طابت لسكنان الحمير ولو أن القطيع لنا جوار لما طابت أنتم الحمير أيهنأ عيشكم يا قوم إني أجرع كأس حنظلهم مرير